الحمد لله رب العالمين يبتلي عباده بالشدائد ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يعلم ما كان وما يكون وأشهد أن محمدا عبده ورسوله أرسله رحمة للعالمين وحجة على الخلق أجمعين صلى الله عليه وعلى آله وأصحابه الأكرمين وسلم تسليما كثيرا إلى يوم الدين أما بعد أيها الناس اتقوا الله تعالى وذروا عقابه وحافظوا أنفسكم وتوبوا من ذنوبكم فإن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم عباد الله إنكم في هذا العام وفي هذه الأيام تشكون من امتناء المطر الذي به حياتكم وحياة مواشيكم وزروعكم وأشجاركم فتذكروا أنه ما حدث عنكم إلا بسبب ذنوبكم وأن الله غني كريم قال جل وعلا ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم لفتحنا عليهم بركات من السماء والأرض وقد أمر الله عند عند انحباس المطر بالاستكثار من الذنوب التي هي السبب في منعه فقال تعالى على لسان نوح عليه السلام فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقال تعالى على لسان نبيه عليه الصلاة والسلام ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين وقد شرع لنا نبينا محمد صلى الله تعالى عليه وسلم صلاة الاستسقاء عند انحباس المطر ليجي الناس إلى ربهم ويتوب من ذنوبهم وليس الاستسقاء مجرد لفظ يردد على اللسان وليست صلاة الاستسقاء مجرد عادة تفعل في الأوطان وإنما هما توبة وندم وعبادة وخضوع لرب العالمين وتحول من حالة فساد إلى حالة صلاة فلا بد أن تكون حال المسلمين بعد صلاة الاستسقاء أحسن من حالهم قبلها إذا, إذا كانوا صادقين في توبتهم ومعترفين بذنوبهم لقد كان النبي صلى الله عليه وسلم يرفع يديه في دعاء الاستسقاء فلا يهوتهما إلا وقد نشأ السهاب وسالت الأولية والشعاب لأنه صادق مع ربه وكذلك خلفاؤه راشدون وصحابته الأكرمون كانوا يستسقون فيسقون ويسألون فيعطون لصدقه مع الله عز وجل في توبتهم ورغبة من الله عز وجل في دعائهم استسقى النبي صلى الله عليه وسلم في بعض غزواته لما سبقه المشركون إلى الماء فأصاب المسلمين العطف فشكوا إلى رسول الله صلى الله عليه وسلم وقال بعض المنافقين لو كان نبيا لاستقى لقومه كما استقى موسى عليه السلام لقومه فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فقال أو قد قالوها عسى ربكم أن يفتيكم ثم بسط يديه ودعا فلما فما رد يديه من دعائي حتى أظلهم السهر وأم وأمطر وأمطروا فعن يم فعن السير الوادي عن السير الوادي وشرب الناس وارتووا ولما اشتكى المسلمون في المدينة إلى رسول الله صلى الله عليه وسلم طهوس المطر خرج صلى الله عليه وسلم وصلى بهم ثم دعا الله تعالى فأنشأ الله سهارا فرعدت وبرقت ثم أمطرت بإذن الله تعالى فلم يأتي مسجده حتى سالت السيول فلما رأى سرعتهم إلى الكن ضحك حتى بدت نواجده صلى الله عليه وسلم فقال أشهد أن الله على أشهد أن الله على كل شيء قدير وعني عبد الله ورسوله وعن أنس بن مالك رضي الله تعالى عنهما أن رجلا دخل المسجد يوم الجمعة من باب كان نهو دار القضاء ورسول الله صلى الله عليه وسلم يسلك فاستقبل رسول رسول الله صلى الله عليه وسلم قائما ثم قال يا رسول الله يا رسول الله هلكت الأموال وانقطعت السبل فضل الله يجيثنا قال فرفع النبي صلى الله عليه وسلم يديه ثم قال اللهم أجثنا اللهم أجثنا اللهم أجثنا قال أنس رضي الله تعالى عنه فلا والله ما نرى في السماء من سحاب ولا قزع وما بيننا بين سلع من بيت ولا دار قال فطلعت من ورائه سحابة مثل الترف فلما توسطت السماء توسطت السماء انتشرت ثم أمطرت قال فلا والله ما رأينا الشمس سبتا أي أسبوعا كاملا قال ثم دخل رجل من باب من ذلك الباب في الجمعة المقبلة ورسول الله صلى الله عليه وسلم يخطب ورسول الله صلى الله عليه وسلم يخطب فقال يا رسول الله هلكت الأموال وانقطعت السبل قد الله يمسكها عنا فرفع رسول الله صلى الله عليه وسلم يديه ثم قال اللهم حوالينا ولا علينا اللهم على الآكام والضرار وبطون الأودية ومنابت الشجر فأقلع وأخرجنا نمشي في الشمس فقد استجاب الله دعاء رسول الله صلى الله عليه وسلم في الحال بالاستسقاء والاستسقاء كذلك هو سبحانه قريب مجيب يستجيب من من عباده إذا دعوا صادقين مخلصين له الدين قال تعالى وإذا سألك عبادي عني فإني قريب يجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون أما إذا دعوا بألسنة كاذبة وقلوب غافلة وأفعال فاسدة وهم مصرون على الذنوب والمعاصي لا يغادرون من أعوانهم شيئا فهؤلاء لا يستجاب لهم دعاء قال بعض السلف أنتم تستطيعون نزول الغيث وأنا أستطيع نزول الحجارة من السماء لذلك ترون الناس اليوم يستجيثون ويستجيثون ولا يستجاب لهم لا لقلة أو لقلة في خزائن الله ولكن لذنوبهم ومعاصيهم أما ترون الصلاة قد أضيعت أما ترون المحرمات قد انتهكت أما ترون جانب الأمر بالمعروف والنهي المنكر قد خف أما ترون عبادة في الله الأمانات قد ضيع أما ترون المعاملات قد فسدت أما ترون الربا قد فشى وانتشر أما ترون المعازف والمزامر قد ترون المعاذ والمظاهر قد عالت أصواتها في البيوت والأسواق أما ترون الغيرة قد ذهبت أما ترون المساجد قد هجرت فلا يرتادها فلا يرتادها إلا القليل أما ترون الآباء قد أهملوا أولادهم والأولاد عقوا آباهم هل غيرت من هذه الأمور شيئا أو غيرنا من هذه الأمور شيئا قبل أن نستسقي حتى يغير الله ما بنا حتى يغير الله تعالى ما بنا فاتقوا الله يا المسلمون وتوبوا إليه وادعوه أن يجيثكم ويسقيكم فإنه قريب مجيب يجيب من دعاه ولا يخيب من رجاه أقول ما تسمعون وأستغفر الله تعالى ولكم إنه هو الغفور الرحيم àfi ọpẹ́ fún ọlọ́run tí tí ọpẹ́ sí wa àti gbogbo tí ó jẹ́ dídá táàmà àtèyí táàmà táǹpé ní àgbáńlá ayé ọlọ́run bá máa dán irú ẹ̀wò pẹ̀lú àwọn ìnira àtàwọn ìṣòro nínú sábàbí àbí nínú wípé fún yàn níyà ìfẹ̀tọ́wò níwọ̀nba bóyá ọmọ ìrìn ó lè padà síbi dáadáa àti ibi déédéé mo ń jẹ́rìí ọba wa náà kan soso ni ọba tí ò lórogún ni ó mọ gbogbo tí ń ṣẹlẹ̀ àti tí ó ṣẹlẹ̀ kó tó di pé yóò máa ṣẹlẹ̀ bákan náà ni mo ń jẹ́rìí ìgbà nígbà Muhammad sallallahu alayhi wa sallam ẹrú wa náà ni a gbogbo àgbà ńlá ayé láti jẹ́ ìkẹ́ fún wọn òun náà gbogbo ẹ̀dá pátápátá lápapọ̀ ìfàrújáre ní ìmọ̀ àfà nábi sallallahu ta'ala sallam ẹni tí bá ń fa ànábi ìfàrújáre lógo ọlọ́run ó ti rọ́nà àbáyọ ọlọ́run kan gé sallallahu ta'ala sallam ọlọ́run bá fi kí àtìgẹ̀ fún bá ti fáwọn ará ilé rẹ̀ àtàwọn káàdù rẹ̀ àwọn ẹni àpọ́nlé àwọn ẹni gíga kó jẹ́ kó dúró ẹnì kọ̀ọ̀kan wa náà ní òdùnrùbà tó jẹ́ pé àwọn ìṣojú kòkòrò àti tẹ̀lá nàbì sallallahu ta'ala alaihi wa sallam lẹ́yìn náà ẹ̀yọ́mọ̀ ya mi náà islam ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀jẹ̀ àmọ́ sáká máa sáájìnà títí pétété sí ìyá ọlọ́run ká sírò ara wa gẹ́gẹ́ bá ti ẹlẹ́sẹ̀ padà síbi mímọ́ ń àìmọ́ lọ síbi mímọ́ ní táwọ́bà torí ò ní yí kan padà láàrin ọmọ ẹ̀dá náà bá fi kán bá máa burú láburú wa lásìkò tá a wà yìí àtẹni tó rò pé òun ò ní bùkátà sójò àtẹni tó ní bùkátà sí ìdààmú sì bá wa lórí kójú rọ̀ à ń pariwo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lómi ìbá ń pariwo ah, ìwọ náà tó àgbẹ̀tún náà ni. tó wá fi pàgbẹ̀ ni àbámọ̀ òun tó bí wọ́n torí kó jágbẹ̀ ẹni tí ò jágbẹ̀ náà ń pariwo kódà ó kéré náà àwọn èèyàn ní ìsìn tí ó sọ̀rọ̀ òjò wọ́n pe ẹnìkan pe àwọn ará èkó ní àtẹ́yìn rójò ní àwòtí ẹ̀fọ́kátẹ̀ èsì tí wọ́n fún tí ó ará èkó fún ẹni tó pe nù bó ṣe yí mọ́ sí ni torí pé tó ní òbá rọ̀ ọmọ omi ilẹ̀ ló gbẹ̀ẹ́ kòtò wá dìgbà tó bá dójú ẹ̀ ká tó mọ̀ lọ́rùn ara tá fi kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni ara fi jẹ́ mùsùlùmí nìyẹn ọ̀kan nínú òkè ọlọ́run náà fi ń dààmú wa yìí tí ò sí ó tó ládàáwò lọ́tọ̀ tí gbàgbé àdáwò mi àbíkọ́ ọlọ́run bá kó wa omi látara ẹ̀ ni a fi ń sẹ̀mí gan ọlọ́run ní gbogbo tó ń dá pátápátá adá látara omi àwa gẹ́gẹ́ fúnra wa àrí omi àwa gẹ́gẹ́ omi ẹ̀yọ́ sọ̀rọ̀ pé tí ò bá sómi mọ́kò ní sí kẹta mọ́ lórí ọ̀kan nínú àwọn àmì àtàwọn àpẹẹrẹ ọlọ́run tàbí ọlọ́run ọ̀kan nínú ẹ̀ tí ìbá ti kọ́ lọ́ọ̀ ní ó parí rẹ̀ ni àbá ti parẹ́ ṣùgbọ́n títọ́ lọ́ọ̀ bá yá láyé ó tó parẹ́ inú ayà kan náà ni kó láàrá ètò ní àbúbá àmá òkun gọ́ọ̀rọ̀ tí ń bá gbẹ omi nìkan tàmáyà àti ẹkùn bí máa ìmáìn ẹsọ bí fẹ́ kèrò ni tí ò bá sì ti sí èsì nítorí ó máa káwa láà púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìsìn tá a fi ń mọ̀ wípé àwọn ọba mọ̀ tóbi lọ́ba o àwọn nǹkan tá a ti ń parẹ́ lọ lójú wa pàápàá jùlọ àwọn tán wà ní ogbó tán wà ní oko kò sí ìkan ọmọ èèyàn tó fi ẹ̀ká tètè jí gírì ká tètè tara wájú torí pé àwọn nǹkan wọ̀nyẹn náà ní nǹkan ṣe pẹ̀lú omi bẹ́ẹ̀ náà làwọn dábà àwọn kan sí wa bẹ́ẹ̀ náà làwọn ibi eléso kọ̀ wá jẹ́ sábàbí tí fi máa wá bẹ́ẹ̀ èyí tó wọ́pọ̀ jù náà lẹ̀sẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí dáàmú wa apákan nínú suratul A'raf 96 ọ̀lọ́wọ́ anà alàlùkọ́rọ̀ àmànú ẹ̀yìn ẹ̀dá tẹ̀ ń gbáyé níbikíbi tá a bá wà lórí ilẹ̀ àìfẹ́ wọ́n a bá gbọ́ náà bá gbọ́ lódodo wọ́tàkọ̀ tá páyà ẹ̀ làfàtà náà lẹ́yìn dàrọ̀kà tí omi ọní omi mo sọ omi kalẹ̀ mo wá fi pamọ́ sínú ilẹ̀ nínú àyà mi kò sẹ́nì kan tí ó lè sọ pé kó má sí ń bẹ̀ máa fi yọ lọ. ìgbà tó bá wá rí báyìí bó ṣe rí yìí ọlọ́run bá pa aláṣẹ tó bá rí báyìí bìlẹ̀ sùfáàdì bìlẹ̀ gbóná alẹ́ ti ìyà sọ́dọ̀ bò fi mẹ́rin rí kí ká máa wá ọlọ́run lálá forí jìn lọ́lọ́dọ̀ ọ̀kan ara wa àti lápapọ̀ nítorí wípé ẹ̀ṣẹ̀ a máa jẹ́ ògbóǹtarìgì sábàbí tí máa farú ẹ̀ ẹ̀rí eléyìí ọ̀nàrọ̀ náà bá subhanahu wa ta'ala faqultu istaghfiru inú sàlátù sọ fáwọn èèyàn rẹ̀ ike sọ fún wọn kí wọ́n máa wọ́n ìnáwó máa púpọ̀ kódà kọjá abitẹ́yàn fẹ̀ mọ́ abitẹ́yàn bá wà lọ́la foríjì ó yàtọ̀ sí yàtọ̀ sẹ́dà ẹlẹ́dà yàtọ̀ sẹ́dà ẹ̀dá láàmà ń wò pé ọlọ́run ti gbọ́ ọlọ́run ti gbà ọlọ́run ò bínú mọ́ ṣùgbọ́n àmọ́ kò sánú ẹ̀ náà ni ẹ̀dá nù kò jọ tọ́lọ́run rárá ìtumọ̀ gbà fáàrọ̀ pẹ̀lú construction yẹn iná òkè ànàgbà pààrọ̀ yóò forí yìí ẹ̀sán fún sẹ́nìkan á bẹnu àti ní tí èèmọ̀ sọ pé òun òwò ọlọ́run bá forí nígbà tó yẹ pé ọlọ́run bá jẹ́ gbà pátápátá sàmà rọrọ yóò òjò wà pọ̀ kí ló bí yọ ìmúdídìkùn bí àmúhálì wàbàní yọ wọn á jẹ́ pídùpẹ́ ayé ó pọ̀ àtàwọn ọmọ àlùbáríkà wà ẹ̀jẹ̀ alákùn jàǹnà oko yín ẹ máa wù ú oko tí ò sì tó jẹ ẹlùmọ̀ rẹ̀ rẹ̀ ṣé báwọn ló ṣe lásìkò àìmọye nǹkan tí èèyàn ń wò ní kéékèèké pé ah, kìíní sì yọjá ó sì yọjá ní dáadáa ó ti parẹ́. ó ti gbẹ ó yẹ kí rí báàgì ìlàjì báàgì kò yọ lásìkò ṣe bá bàbá ọ ẹ̀rí pẹ́sà kejì ayà yìí pátápátá wẹ̀jẹ́ là fún jàǹnà oko tí ó mọ wòyàn tí ni yóò mọ sí ọlọ́run ti yín ìwáfò ìbá dójú ẹ̀ dáadáa fún ọlọ́run tó fún yín lódò yóò tó fún àwọn akérèmọdò àwọn odò kan ń bẹ tá àmọ́ dá kọjá lọ ní oko tá àkà sókòtò sókè bí irin ẹ̀ tí ẹ̀ bá bu irin ẹ̀ tára ní ìdíyó dìjọ yẹn níbi ìdí àsìkò nínú oṣù táwa yìí ẹ̀ ká sókòtò sókè ká tó gbàdọ̀ kọjá lọ ní oko irin ìdẹ wa gbẹ kúrú bí ìwà ọ̀rọ̀ kà yóò dìyàn lẹ́sẹ̀ lásìkò yìí nínú oṣù yìí bákanáà aláàlìta ni nàbíyìnà muhammad sallallahu alaihi wasallam wà yà kọ́ mi sábùfèrò rọ́bàkù ayà mi ìpínlẹ̀ inú sọ́tò hù ayà 52 ẹ̀yin èèyàn mi ẹwọ́ náà bá yín lára foríjì tùmọ̀ tó bú ilẹ̀ ẹ̀sì sẹ́rí kò lù ẹ̀sẹ̀ lọ síbi dáadáa tí ẹ bá ṣe bẹ́ẹ̀ sẹ́gbẹ́ gbà tí wọ́n pa asẹ́yẹ ọ̀rọ̀ tó tẹ̀lé ni pé yorùsílì sàmà alẹ́ ikú níbi ọ̀rọ̀ ẹ̀ sì rójò dáadáa tẹ́ bá lọ tàbíra àwọn àyà yìí wàyàzídékun kó wà sánìlá kò wá sẹ̀kùn ẹni ó lòkun lára níbi tara yín àti níbi nǹkan tẹ́ gbójúlé ní ti dáadáa yín wà látàtàwà lọ òjòrìlín ẹ má sọ pàkọ́sọ́lọ́hùn ẹ má ṣe bí àwọn kò kí o tọwọ́ wá rí báyìí Ànábì sallallahu ta'ala sallam nínú ṣẹ̀rẹ́ ọlọ́run ọba tó fún wa oníṣẹ́lá gbèrè kọ̀ káàsì sọ́lá nítorí pa àwọn omi wọ́n lè mọ̀ ti sí láwọn àtàbì kan kò sábúrú bí káwọn náà dìde gìrì ká ṣe bẹ́ẹ̀ ká lọ pápá ká lọ tó mùsọ̀ láàrin ìdí káàsì kọ̀ lórílẹ̀-èdè Saudi Arabia tó jẹ́ pé òjò wọn tẹ́lẹ̀ àlàájà ní kójò yẹn rọ̀ rírọ̀ òjò gan ni máa bá wọn lójì síbẹ̀ síbẹ̀ wọ́n tún ti pọ̀ lákòlè tó kọ̀ wọn àdáko bí àwọn tó nílẹ̀ lágbàáyé tí wọ́n bá dáko wọ́n ti mọ̀ pé àwọn fẹ́ fomi àwọn fẹ́ ya omi lù ní fúnra ara àwọn eléyìí ló pọ̀ jù ní àlàáda tiwọn síbẹ̀ síbẹ̀ wọ́n ti pọ̀ láti kọ̀ èèwọ̀ wà ní tàwa tó jẹ́ pé òjò ń pa wá lọ́sàn-án òjò ń pa wá lóru àwa rójò mọ́ tàbí wá dalẹ̀ ṣé n bá ń wí fọlọ́run ń dàrẹ́sì lè pé kó fọwọ́ mu la hawla wala quwwata illa billah àwọn tó jẹ́ pé àládà àwọn ni pé òrì sábà àrójò tí wọ́n bá wá fáwùjọ wa tójò bá dé àwọn ń sá wọlé àwọn ń sá bọ́ta tójú ọ̀la ti rómi kánì wọláì àwọn sọ fún pé òjò mọ̀ ti dẹ́ ní kàlínà kàlínà ẹjẹ́ pẹ̀lú ọwọ́ òjò líle torí lọ́pọ́dún ni ó fi yípo atẹ́gùn òjò kan tutù ní wọn lérò ní bọ́lọ̀ tó wá kẹwàá tó yìí náà sáà mọ̀ ní kí ọlọ́run ìsìnkú táwa ń wí ilé sàmùjá rọ̀dọ̀ lọ́dún ìrọ́dẹ̀dọ̀ ọ̀làlìsá wọ́n ní kí èsì pé kákẹ̀mọ̀ sọ pé ọkọ̀ sílùlá ọkọ̀ sílùlá tí ìbájọ̀ pé wá látọ̀kàn wọ̀lẹ́sà ti sọ̀lá tó kọ́ nìjọ́rọ̀dọ̀ àádà tí ó ṣe pé ẹjọ́ lọ sọ̀rọ̀ fún kọ́ kákan mọ́ mọ́ kó mọ́ wà láti mú kó mọ́ wà láti ọkàn mímọ́ ìtumọ̀ ẹ̀ ni pé ó rò pọ̀ mọ́ títúbá àti kíkábàámọ̀ mọ́ sábà sọ̀rọ̀ kan ó sì yẹ ògbò wa kì í sọ̀rọ̀ ọ̀nù síra ìròyìn aburú ní ga púpọ̀ jù lórílẹ̀-èdè yìí nígbà tẹ́lẹ̀ mi ò láti yẹpẹrẹ ọ̀rọ̀ yóò tún ní àti ẹsẹ̀ bí nìkan ogun àgbáyé ni ó túnmọ̀ sí kọ́mọ lọ tí a ní mójú tó fi wá náà tẹ́bá ní kí yẹn contribute sí development àwùjọ báwo ni aburú ó ṣe láti aburú báwo ni ó ṣe bá lò ẹni nìyẹn kọ́ mójú tó pàápàá ilé ara ẹni àdúgbò ara ẹni agbègbè ibi téèyàn wà

lọ́jọ́ kan sì ń bọ̀ sí kan tó tí ẹ ó tó ọmọ yóò mọ̀ kí gbàmígbà mi ọlọ́run náà ń dáhùn subhanahu wa ta'ala ọlọ́mọ kan wà lẹ́mọ̀ ìtumọ̀ káwọ́ lọ́run fún mi òjò o ni tàháwò lómi ní hálàtì hálàtì fàlà káàdì pèsè sí wa ó yí padà láti gba ìdá ó lójú ayé rẹ̀ pé kò sáyé bá ayé kan tọ́mọ èèyàn lò tí wọ́n tẹ́lọ́ ń bẹ́ o àwùjọ bẹ́ lọ ní èèyàn sì èèyàn àwọn tó lóore jù lẹ́dàánú ọmọ ádámù àwọn ló sọ̀kalẹ̀ lórí ló kọ́kọ́ tún ṣe sáwùjọ yẹn ti mọ́tán po ọlọ́run bá wọn wí pé ẹsẹ̀ lè ẹmọ́sẹ̀ lè ẹjẹ lè ẹmọ́jẹ lè ẹsúnmé lè sí lè sáwùjọ yẹn ti mọ́tán po torí náà ọ̀dá òjò ṣẹlẹ̀ ọjọ́ yà nàbí sallallahu ta'ala wa sallam tó bá kó da fáwùjọ nígbà náà lọ́hùn a wá rí wípé ànábì sallallahu ta'ala wa sallam yóò wá sókè yóò mọ̀ bẹ́ lọ́hùn tí lè fi kọ́ kọ̀wá ní ti gbọ́wọ́ yẹn kalẹ̀ ilá financial òjò sì

àpẹẹrẹ rú ẹ̀ lógo karin sallallahu alaihi wasallam ó bẹ náà wọn bá nígbà tí àwọn kèfèrí ti dé ojú ogun wọ́n sì ti dé bi omi ṣáájú ànábì sallallahu alaihi wasallam fàṣọ́bà mùsùlùmí na al'asọ̀t wọ́n ọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ọlọ́mọ sì máa dẹ̀yìn mùnáfìkì má ti wá mùnáfìkì sí ẹ̀yìn ẹgbẹ́ wa má ti wá mùnáfìkì sọ́nà àwọn akọ́tẹ̀ ilé anábì lógún mùnáfìkì sì ni wọ́n sallallahu alaihi wasallam o kan

afọ àrọ́bù kan yẹ sí ẹ̀kùn ọlọ́run sì wá fún inú mi ó tún wá fi àmọ̀ mi sallallahu ta'ala sallam tó ń mọ̀ bá tó sàré ìwàdà ló bá tẹ́wọ́ sókè ní bambẹ̀ lọ́n kò tí gbọ́wọ́ yẹn lẹ̀ mí ń dùn ogun náà wà ń fèrò òjò rọ̀ òjò pa wọ́n gbogbo kọjá wàṣẹ́rìbà náà sùn ọ̀táwọ̀ sílẹ̀ wọn ọkọ̀ tó sẹ́wọ́n jẹ́mú wọn tuntun wọn. àwọn tí ànábì Musa bá àgbàpèjúwe náà àlẹ́sọ̀rọ̀ sọ́lá àwọn tí wọn náà ìgbà rẹ̀ tí ọ̀gbọ́lọ́ngbọ́ náà oríṣiríṣi nǹkan làwọn náà béèrè tọ́lọ́sùn lè lọ nínú mójísà ànábì Musa tó wọn sì sílẹ̀ gbọ́lọ́ngbọ́ bákan náà làwọn mùsùlùmí ṣákàwò fìlìmọ̀dínà ti ìlà rọ̀súlìlá sọlọ́lọ́ àlùsọ́làm wọ́n ké lọ bá nàbì sọlọ́lọ́ àlùsọ́làm wípé ọ̀dámọ̀dá wa ní màdínà ìkan náà ni wákàtí márùn àbí mẹ́fà nìtù tàbá ti gun orí afẹ́fẹ́ wọ́n lọ bá nàbì sọlọ́lọ́ àlùsọ́làm lọ bá jáde ìyẹn ni pé ó lọ sẹ́yìn òjò sì sú àrá bẹ̀rẹ̀ sí sán ètúná bẹ̀rẹ̀ sí ṣe wàràwàrà ọlọ́run sì fún wọn lómi mu pẹ̀lú ìyọ̀ndẹ́ ẹ̀ anábì sallallahu sálẹ̀ falamiyati masjida hù hátà sára ti síòm falamiyati masjida kò tí ìpadà dé mọ́sálásí ẹ̀ ó túnmọ̀ sí pé bolóbi lọ sí ẹ̀yìn ìlú alámọ̀rá àkùrátà nílàlẹ̀ kìíní bójú tí wá sú tí mọ̀nàmọ́ná ń ṣe tí ń ṣẹ́jú tí ń ṣẹ́jú láwọn èèyàn ń sáré lọlé ẹni tí ń sáré kójú ọmọ pàmí àtẹni tí ń sáré pé mo fẹ́ gbé òjò òjítí ọlọ́run wá rí wọn bẹ́ẹ̀ ọ̀dọ́hìn ọwọ́ arẹ́rin ọmìnì áta àbádásílẹ̀wà ìdìbò ó ní kọ́dà àrí èrìdì àmẹ́bì inú rẹ̀ dùn fàkọ́ọ̀lá aṣàdọ̀nà láàlá kó lè ṣe kọ̀dírù mo gbà wípé ọlọ́run bá alágbà lórí ohunkóhun ni wà á ní abdullahi rasul ojú tí ọlọ́run rí ọlọ́run bá sì nínú jẹ́ ẹni tí ò bá gbà tẹ́lẹ̀ pé wọn lè ti jò ó yẹ kó gbà pẹ̀lú àlàyé lẹ́nu ibi tó dé yìí àti báwùjọ wa ṣe rí ẹ sọ fún gbogbo àwọn Yorùbá bẹ́ẹ̀ alájọ kan bú torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ àgbẹ̀ àgbẹ̀ táwọn wíì náà wọ́n mewé wọ́n sì lè gbò lóko kílò ẹ̀kan ṣe ńgbàtàgbàdo ń bàjẹ́ àtọ́ka kílò ẹ̀kan ṣe kódà bó jẹ́ pọ́kò tí ẹnìkan ní ọ̀rọ̀ sí pé kò yẹ kó mówé mégbò kó mọ́ra wọn ó jẹ́ pé ńgbàtọ́ náà wọn bá wò fẹ́ kó dùn rọ̀ ìpẹ́ ẹnìkan ká pé yóò rọ̀ sí wa o ó lè mọ́ rọ̀ sí ìlú tẹ̀yìn tó wá jẹ́ pé fẹ́ kó rọ̀ nípa adáràn wa ká tó fi ní

bí kẹ́nìkan jù sí lọ́kàn báyìí ó sì dojú kà Ànábì sallallahu alaihi wasallam ó ní ya Rasulullah alákẹ́tìlá àmúwá nǹkan wá ti bàjẹ́ wọn kọ́ sá ti ṣubú nǹkan ti ṣòfò ààrin bí gbégbà mọ́ nínú ẹgbà wá míì àdánwò ti bá àwọn ẹran ọ̀sìn wa fọ́dí lọ ìbí ìsànà bẹ́ lọ́run kó fún wa lójò níbẹ̀ náà lànàbí sọ̀lọ́lọ́wọ́ sọ́lọ́n rọ́fà nàbí yàdé sọ̀lọ́lọ́wọ́ àyọ̀sọ́lá ń súnmọ́ kọ́ra lọ́húnmà àdìsìnà ọlọ́húnmà àdìsìnà ọlọ́húnmà àdìsìnà ó dá sọ̀hábí rẹ̀ lóhùn ọlọ́run fún wa lómi ọlọ́run fún wa lómi ọlọ́run fún wa lómi ọlọ́run òjò àlọ́ọ̀tà fún wa ọlọ́run ọlá àjẹkọ̀ọ́sọ rẹ̀ ọlá tí ọlọ́run bá tó gbé dìde fún àkúta tó àdìsẹ̀ fún gbogbo àgbà ńlá ayé lánàá mi ti sọ̀rọ̀ ńjọ́ náà lọ́run tí ọlọ́run bá ṣe fún ọmọ sàṣẹ́jọ́ ìfáwà náà lọ́nà ọ̀rọ̀rùn lọ́nà ìdẹ̀kùn tí ò ní múnira àti ìdààmú lọ́wọ́ anas lọ́dí aláwọ̀ tààlà tó gbàdé ìtèyé wa oníwọ̀n fọlọ́wọ̀ bá búra òjò òsú tẹ́lẹ̀ o àrójò kò sì sí nǹkan kókódà ó ní ilé òsún mọ́ra wọn débi pé ká sọ pé òjì ilé kan lélẹ́yìí tí ó wà jọ ìdídò tọ̀tọ́nà àti míwọ̀rọ̀ yìí sàhábà lè tújò bá ń bọ̀ lẹ́tẹ̀yìn ànábì láti tó kéjẹ́ ìkọ́ láti lè bá ń bọ̀ nítìlà àtúrùs bí àwà táwọn ológun máa gbé ka orí òun ẹ̀sùjò sùúrì gidi wọ́n sì mọ̀ kàlámà tàwọ́sà tó fi sàmà nígbà tó wá dé àárín sánmà ìntàṣàrà tó wá lẹ́sẹ̀ wá pọ́n ká sí ogbó sánmà ó wá di ẹ̀sídùn tó gbalé gboko òjò bá bẹ́ẹ̀lẹ̀ ó ní wàlláhì ó tún búra lẹ́ẹ̀kan sí nínú ẹgbà wáyé náà ó ní márùn ayé náà ṣáńtà sábìtán àárí òrùn fún seven days fún one week ọjọ́ júmọ̀ nìfẹ̀yẹ́fẹ̀lẹ̀ ọjọ́ kejì ní sábìtì tó fi sábìtì mi láwọn òrórùn ọ̀fẹ́ kan tọ́ọ̀lá tún mọ̀jọ́ kan lọ́jọ́ jùlọ mìndálkẹ̀lbá jùmọ̀ àtìlmọ́kùbìlà jùmọ̀ tó wá tẹ̀lé lẹ́nìkan tún gbàbẹ̀ wọlé tóun náà tún dìde bẹ́ni àkọ́kọ́ ṣe dìde níjẹ ẹjọ́ tí ń sọ wípé fọ́dù lọ́wọ́ ó ní halakatil amuwal àwọn dúkìá ti bàjẹ́ bí gbólóhàn kọ́kọ́ nígbà tí ò sómi the same the same statement náà ló tó wí lẹ́nu míì tó wí nígbà tó mi wá pọ̀ jù kọ̀ǹkọ́ta fi ṣubú yìí àmà lè jáde máa òṣìṣẹ́ ọlọ́run ó fẹ́ pé odò ti kú omi ti fẹ́ yalé fọ́dọ̀ lọ àyìn sí kẹhànà dákùnbá abẹ lọ́hùn kó mú omi ìkú lọ́dọ̀ wa kò ní máa dàbẹ́ àrùsọ yóò máa dàbẹ́ lójú ẹni tí ò bá gbọ́ náà wà gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tẹ́ ń gbà wá pátíkálì

mélòó ló tẹ̀wà ní Nàìjíríà àtàwọn àjòjì ẹ̀ ẹ bá ń lọ sí dẹ́sà ẹ bá wọ Saudi Arabia àbí ìgbà tí èèyàn ti dìde fálùkì àrùn ní tàbí ń wo ológbó ń bí ẹ ọlọ́dún tí ọlọ́run jẹ́ ó máa rọ̀ síbi táwọn jí wà fàákùnlà àti ọ̀kan yín náà náà ṣì máa ṣan ọ ní òjò dá lọ́jọ́ yẹn lásìkò yẹn òun sì pa wá lọlé sọlọ́lọ́ ọ̀tá àríwọ̀sálà ọlọ́run ò sọ fún wa àrẹ́dì kan tó sọ pé ó fi pin bẹ́ẹ̀ lórí lójú ayé ànábì o èyàn mọ́ bẹ̀rẹ̀ òjò mọ́ o ló fàtà fi ń bẹ lọ́hùn ṣùgbọ́n èsì sí wa àti ìhùwà sí wa láwùjọ tí kí ọlọ́run fi máa ń sọ̀kalẹ̀ òun ló burú jáì kò sẹ́ẹ̀rì kan tó fòpin sí pé ànígbà yẹn nu ẹnìkan ò tún lè máa ṣerú sọ láti bẹ́ẹ̀ àbírú títọrọ bẹ́ẹ̀ má lásìkò yìí ṣùgbọ́n tí máa ń fà mọ̀ wá níhùn àlèfìdẹ́ àbà ìsí máa fàtàdọ̀ ìkì ìgbà inú pọ̀jù láwùjọ tàwa lónìí ó pọ̀ nínú ẹ̀sẹ̀ mi mẹ́kà tẹ́lòmí ń ronú èyí tí ó se bóyá ó lè mọ́jẹ kan ó lè mọ́jẹ kan ara o àbẹ̀lọ́n kó la yóò ní ìkélé òní tó tó plan tó kélé òun tó hùwà bẹ́ẹ̀ ọgbọ̀dọ̀ tẹ́ tó fẹ́ pa lánàá tí mo ń bọ̀ ẹ mọ̀ pé ròyìn nàìjíríà ìròyìn mùsùlùmí ìròyìn àlùbá ròyìn lójoojúmọ́ àfẹ́ntì ìlàgbọ̀ fọ́lẹ́nì kan wá mílíọ̀n ló fún èèyàn méjì kan pé ẹlọ́pàá alágbájá ọlọ́pàá Eh, ògùn owó tó ṣe ìrìbìrìbìrì ìrìbìrìbìrì ó fẹ́ rí ní àwọn tí wọ́n rán lọ náà ni wọ́n sọ pé òun ló rán afẹ́ká lọ pàwọ́ wọ́n ní àtàwọn tí wọ́n rán àtẹ́ tó rán yàn wọ́n ti wà ní gbaga wọ́n ti ṣiṣẹ́ ẹbí tí wọ́n ṣe tán ẹlòmín plant ẹ̀ lónìí ẹlòmín plant ẹ̀ gẹ́ẹ̀sì ọ̀la agbẹ́nita agbẹ́nipamọ́ oríṣiríṣi ẹni tí ó gbé nípa ẹni tí ó gbé níta ẹni tí gbé ní jẹ oríṣiríṣi fashion lọ́mọ ìdádámọ̀ pẹ́ra wọn sí ọlọ́ọ̀bá wa kọ̀ríbùn ọba tó súnmọ́ ni tí ma dá ìpè tí ma rẹ̀ tó bá pè lórí gbogbo tó bá ti pèpè fọ́ní ẹ̀sẹ̀ jí ibú lí ọlọ́ọ̀ni ẹ̀dá mi lóhùn kí mi náà gbà yín ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò bẹ̀rù ọlọ́run wọ́n máa sọ pé kọ́ ọlọ́run ó dá wọn lóhùn káwọn tó dá ọlọ́run lóhùn ọlọ́run sì ní ẹ dá mi lóhùn kémi ó tó ṣe tì í ìbítọ́nù ọ̀la ti máa sínú fálí ẹsẹ̀ di ibù yìí ẹni kí wọ́n jẹ́ pè mí ẹ̀sìn lọ́hùn ẹ máa sọ pé àpá àsìn lọ́hùn ẹ bá abẹ lọ́hùn kó tó dẹ̀kùn fún wa mo lẹ́ni tí òsìn lọ́hùn torí dẹ̀kùn kò lè rí láyé ìbèlè tàbí ìjọba ìrọ̀lẹ́ kìí àná ibi ẹ̀sìn ọlọ́ọ̀bá ìdẹ̀kùn wà ó si ugbo àwọn tí wọn naa náà gan káyé sì bẹ̀rẹ̀ wọ́n rí dànù ayé wà wọ́n rí mìíràn ayé ọkọ̀ máa dámọ̀ yẹn ni pé bí ọba bá ti rí ibì kan tó wọ́n wà ń bẹ̀ ọ̀la ti wà ń bẹ̀ o ọ̀la ìwọ̀n rí mìíràn wọ́n rí wọ́n rí bìtínà wọ́n mọ̀ pé sọ ní ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí Yorùbá sọ tí sì kánú kan tó pé inú àdámọ́ títọ́ ọlọ́run ní òsẹ̀ ẹni bọ́ ló ti kí yóò máa wulẹ̀ ni mímọ̀ ọlọ́run by nature nìyẹn títọ́ ọlọ́run ní òsẹ̀ àwọn wá fẹ́ lògbésí ayé bó ṣe gbà a fẹ́ lògbésí ayé bó ṣe bá tọ́lọ́run mọ́ bọ́lọ́run ṣe fẹ́ onígbà tí ìsàgbẹ̀rẹ̀ wá sí tí ẹ wá ń pe ọlọ́run ti ń bẹ náà bí alice africa àdìbá ọkùnrin ó bí ń lọ àtìlà tí ò sọ́kàn lọ́dọ̀ ọlọ́run bá ti ń pè tó jẹ́ pé ahọ́n kan jò bèrèbèrè lásán ni tí ń pè ọlọ́run ògbè àfọ̀rání fàáfídà pẹ̀lú iṣẹ́ láabi iṣẹ́ ọmọ yẹn ń gbé èèyàn sépè ahọ́n rẹ̀ ń pè ọlọ́run ó takora wọn wàhún mùsùlùmí náà aládùnú wọ̀l máa sí èyàn sì wá fẹsẹ̀ nílẹ̀ wọ́n wíwí wọn gbọ́ pé dáadáa oníkàṣe kábínà sáìdá eléyìí láì ìgbà yìí rán mi náà wà ní ìṣíyà kò sí nǹkan kan tó yí padà níbi àbúrú níbi àìdá síbi dáadáa apá kan nínú àwọn ẹni ọlọ́run ẹgbọ́n tó wí ó lẹ́yìn èèyàn tẹ̀sẹ̀tì ó nà nùzúlà lọ́gọ́ yìí ẹ̀yìn ń wò pé òjò rọ̀ òjò rọ̀ gbọ́lòjì yóò tó àárọ̀ gbọ́lòjì yóò tó àárọ̀ àwọn táwọn wí ẹwọ centuries tí wọ́n ti lọ láyé tí wọ́n ò sí láyé mọ́ èyí tẹ́yìn ń wò ó yàtọ̀ sí tẹ́yìn ń wò ẹ̀yìn ń wò pé òjò rọ̀ bóyá rọ̀ lọ́la bóyá rọ̀ lọ́tọ̀la èyí tẹ́yìn ń wò ni pé èmi ń wò pé ah, ìgbà olùkú táwọn rọ̀ ẹ dákun sí agbágbé ọ̀rọ̀ ó rí wípé ìṣesí wa ò jọmọ kó jòrọ ìṣesí wa jọmọ kó tù kó kùtà rọ kó wú amọ́lẹ̀ òjòlẹ̀ yìí sọ pé kò rọ̀ òkúta òkúta tí ó wó èèyàn mọ́lẹ̀ lè ní ń wò pé ah, ọlọ́run kò tó pa wárẹ́ lónìí àbọ́la ni torí kírísẹ̀ wá burú débẹ̀ nígbàtí wọ́n bá sọ pé sálàf àwọn tó ti lọ ti lọ lọ́gọ́rùn ọdún tó lọ tó fẹ́ afẹ́ mọ́lẹ̀kà ẹwà wà òjò ṣe rí bó ti wọ́n burú bọ̀ títí tó fi dòní torí bẹ́ẹ̀ lẹ́sì rí pé ìbẹ́ náà bá pọ̀ tó gbúgbàdúwà kéré kìí ṣe pé láìlì kí ńlá tẹ́mínú kàsáìnì láà nígbà tó jó rọ̀ yàtọ̀ tó jò tẹ́nu ṣàgbọ́n bí a ká máa kíyèsí nìyẹn tí ṣe ìdìsàbọ̀ àti gbẹni wọ́láàkì lídù núbì hí wọn máa fi ṣùgbẹ́tẹ̀ ló fà ọ́ nínú àpẹẹrẹ rẹ̀ ni pé òdí àti sọ́lá sọ́lá ti fi ráre ẹ̀sẹ̀ ńlá ni nínú rẹ̀ àmì àrọ̀mọ́dún tó hìkà tí a máa sọ pọ́lọ̀ ọ̀rọ̀ òfẹ́ ìkẹ̀kan ìbẹ̀lẹ̀ ti bẹ́rù jù tí a máa sọ pé ìwọ̀ ti bá èrò kápá àyàn látẹ̀ dáadáa kápọ̀ fún ni níbi àìdá wọn fẹ́ gbọ́ ẹtí bá ń ṣe sẹ́yìn tó yan sẹ́yìn láàyò wọn fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ mọ́ nílé iṣẹ́ ìjọba àti ilé ẹ̀kọ́ àti láàrin ọjà pé ẹjá bẹ̀rẹ̀ ọlọ́run wọ́n ní in tó ẹ̀ka ṣe ní òótọ́ náà bá ń fẹ́ o wọ́n sì kó ìrọ̀rùn tàn lẹ́sẹ̀kẹsẹ̀ sọ̀rọ̀ ní fẹ́ràn àdàbí tó gbájọ mọ̀ torí ó mọ yàrá lẹ́nu pé ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ táwọn pariwo ẹ̀sẹ̀ wọn náà wá dà ní ìsìnkú ara kí láti fẹ́ náà àwọn àpèjúwe ẹ̀nìyẹn àmọ́sàrọ́ náà làmàná pọ̀dùdú yá gbogbo ẹni tí a gbámọ̀ náà lọ́wọ́ láti fi ráre o wọ́n sì sọ fáwọn èèyàn pé kí ni wọ́n ṣe onípò ọlọ́lá aláṣẹ gbóṣù kó kéré mọ́ àmọ́sàrọ́ náà àìmọ̀ àmọ́ná pọ̀dù fásádá bẹ́ẹ̀ náà ni ìbánigbé lálàáfíà pẹ̀lú ojú transaction ó ti bàjẹ́ ẹni pé rìbá ìntẹ́ṣàrà rìbá ó gbajúmọ̀ ó gbajúgbajà láwùjọ bákan náà ẹ̀rí pé orin ohun ẹ̀là ń gbọ́jú alukuran lọ music àwọn èèyàn mọ́ láìdá àwùjọ tó bá jẹ́ pé music lórin ilẹ̀ ń lè jù nígbò tó ọmọ èèyàn ń gbọ́ tí ń tẹ́tí gbọ́ tí ń tẹ́tí sí tí ń gbé sétí tí ń sọ̀rọ̀ lọ́hùn ọkàn yẹn ó jí ó sàkóbá fọ́kàn yẹn tọ́kàn yẹn ó fi jí àwọn mínísítì ti di mílíọ̀nìà àti di bílíọ̀nìà bí ẹ̀ka máa jókòó tí ò tata tí ò ta irú tí ò sì ta iyọ̀ tí ẹ kó rin ní ń tà ó sì dolówó kí ló fẹ́ ẹ bá ń gbórin síbí kí ni wọ́n fẹ́ ẹ bá ń gbórin síbí kí ni wọ́n náà fẹ́ ẹ bá ń gbórin síbí wọ́n sì dolówó wọ́n ní ṣọ́ọ̀bù káàkiri káàkiri ara àbúrò àwùjọ ni àmàtàrọ́ náà lè bí ìrà ẹ̀rí pé owú ó ti lọ ọmọ yẹn gbígbé sí ayé àwọn dábà owó ọlọ́run ló dábà bẹ́ẹ̀ tí wọ́n mọ lójú wa àwọn adìẹ àtàwọn ewúrẹ́ àtàwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ omi ó fún tí ó bò díẹ̀ ó fún pé tí ti wá burú jù

ó sọ pé ah, lọ́wọ́ ààrẹ ta wọ́rá hádà aljidá ẹ ti bọ́ sẹ́yìn gangan mẹ́rin ní tí ó kéré dé tẹ́lẹ̀ ó kéré dé láyé amẹ́tẹ̀rọ lè mẹ́sáàjì rẹ̀ pẹ̀lú hujurọ́ mọ́sálásí mẹ́rin ló kún ní júmọ́ àtòsí èsì júmọ́ kò kún mọ́ wọ́n ti mọ́sálásí lódì pínípínín pínrínpínrín ní kálukú sílẹ̀kùn lé ẹ̀mọ́ rí fàláyà sáàdù haila alkhalilu èyàn pínlẹ̀ tẹ ní wá sí masájú nìsìn pàápàá jùlọ ìsàlátù jama'a bákanáà ẹ̀ rí pé àwọn bàbá ti fi ọmọ ráre bàbá àti màmá ti fi ọmọ ráre wá ní ẹtù wọn lẹ̀ o gẹ́ bá pé bàbá kan àríyá kan sí àkíyèsí nípa ọmọ ẹ ti tẹ́ wọ́n wá ń kó ẹ̀sìn ẹ̀ láyé ọ̀lá ọ̀pọ̀lọpọ̀ bí ń sokún kéde ẹ̀sẹ̀ pọ́mọ̀ yẹn ti wọ́ sàárè kò sì sí ní sick bed wọ́n wá ń sokún ojú ẹ̀ wá ń jà ọmọ náà wá ń fún ní return àwọn ọmọ wá ya dìgbòlugi sáwọn òbí wọn pàtí wọ́n ti ń tọ́ àwọn sákèsí àwọn kọ́kọ́ ti fi wọ́n ráre náà wọ́n tún yan ẹtí ń pè wọ́n sákèsí ọmọ wọn lódì pé ẹ̀wà kí ìsọmọ ẹ̀wà bọ́mọ yìí sọ̀rọ̀ ẹni tí wọ́n bá pẹ́lẹ́ ni wọ́n sọ fún pàwọn ti gbọ́ ara aburú àwùjọ nìyẹn tí ẹ rí ẹnìkan tó sọ ẹ̀mí rí ọ̀kan mo sì gbọ́ ọ̀kan mo rí kan lójú ara mi kòrókòró tó sọ wípé ẹ bá mi ṣe iṣẹ́ báyìí ó tẹ̀kẹ̀ níbi some ten fifteen minutes kó tó lè ká tó lè mọ ibi tí ń lọ ó ti yíba aláwọ̀ àfáàlì ni pé ọmọ òun ìyàwó ní ṣe bẹ́ẹ̀ sì bá ní ṣiṣẹ́ fún mi kìí tẹ̀tà sínú orí èmi kan o wà láyà sáńtì rọ́bì káàrà ìyá yẹn ò mọ̀ mí rí èmi náà sì mọ̀ rí ìrìn àjò ọlọ́kọ̀ á pọ̀ ìwọ́n kọ́ pé pé mo lè bá ọmọ òun ṣiṣẹ́ ìyàwó ọmọ ọwá pé ọmọ yẹn ọmọ yẹn sọ̀rọ̀ lórí fóònù ìmọ̀lú tọmọ wà nígbà àwọn akọ́kọ́ rẹ̀ ní sáànàlá ọ̀kan tí mo wá rí tí mo wá gbọ́ òun nìyẹn tó wá ra fóònù ẹ̀dá kùn sí fóònù gidi tó ṣe ń ṣe yahoo òun fẹ́ kọ́ ọmọ òun lọ kọ́ṣẹ́ yìí tó bá dá àmì ẹ̀bá ń ta fún o ọmọ adámọ̀ òkè ẹ̀sẹ̀ láyé bí i agbítàwáyé padà sí dáadáa bẹ́lẹ̀ ìṣe wọ́pọ̀ bó ti wọ́pọ̀ láwùjọ nìyẹn àwọn bàbá bàbá màmá màmá wọ́n ti fọmọ ráre abẹ́ ti jóná àdúrà jọ́kẹ̀ẹ́jọ àbíjọ́kẹ̀ẹ́jọ wọ́n sọ lókọ ní kò gbà mọ́ kò gbà mọ́ torí pé kìí sàníyàn dáadáa ni wọ́n ti bí àwọn ọmọ ń lórí jẹ́ pé lásìkò iná ẹmọ rí bóòlẹ̀ ẹni tí ò bá ti gbọ́ pregnancy kọ́ mọ̀ lọ sọ pé wọ́n fẹ́ yàwó bákan náà òun ni àwọn ọmọ náà yapa àwọn òbí gbogbo ẹ̀ wá dàrú dàpọ̀ mọ́ra wọn tán pátápátá èwo nínú àwọn kẹta wíì ní ìdàyọ́rìnà èwo láti yí padà èwo ló ti dá èwo ló ti tò èwo ló ti bá mu tí ọlọ́run bá mú òjò lọ́wọ́ ẹni tí ó bá ní ó rò pé bọ́ ìjọba ń sọ fún pé ní o tán gbà láti Lagos lọ sí Amẹ́ríkà ọlọ́run lè gbẹ̀rù tí ó di ojú kòtò táwọn èèyàn mọ̀ jalè sí àbíkọ́ lọ́mọdé sàgbákò bínú ẹ̀ kátó wá sọ pé omi bọ́ọ̀wù kan tẹ́ ẹnìkan wọ́n nẹ́nìkan wọ́n ní kò fúnyàn lómi mu nínú bọ́ọ̀wù ẹ̀ àwọn ní kò ní pẹ́ gbẹ̀ àwọn wọn ní ẹ̀sìpẹ́sì ló sọ bẹ́ẹ̀ o wọ́n ní tí wọ́n bá ti gbẹ́ bọ́ọ̀wù kan mọ́ pọ́n dáadáa ní òfin mọ́ fúlóòtù sí i ó túmọ̀ sí pé eléyìí àpẹẹrẹ lásán ni tí ò bá ti wọ́n mú láti sánmà yóò tán lẹ̀ wọ̀ iná àlàáfíà ha bí ń bì í omi tá a fi sábẹ́ ẹlẹ́tẹ̀ ń wú yẹn kátà kó mọ̀ bẹ̀ náà ọlọ́pàá wà ló sọ bẹ́ẹ̀ látara ẹ̀ṣẹ̀ ọmọ adama ọlọ́dà bínú sí wa fastaqullaha níta àti mílẹ̀ ní pé ká ọlọ́run wà túrù ilé ọlọ́run àti túbá ń le kí èèyàn wà discourage tí èèyàn bá tíbi ní ọlọ́run bá káyàn mórí ẹ̀ àbúrú ńlá ni ẹlẹ́yìn òkè tó mímú ní màá túbálà nígbà tí ti túbá mi ajẹ́ pé ẹ mọ́ jayé mi lọ rárá o fàlàtà kìrẹ́tò mi rahmatila ẹ má jákẹ́ ọ̀nà òkè ọlọ́run ìké ọlọ́run bá ńláńlá ní kí ọlọ́run fẹ́ràn òfin láti túbá wà túbù ilé anẹ́sọ̀lọ́lọ́ sálàm ó ní èmi tí mo jẹ́ ànábì yìí àṣẹ́sìrì èmi tí mo jẹ́ ànábì ọlọ́run tọ́rọ̀ rántí èmi a máa túbá lójúmọ́ kan máa sì máa wọ́lọ̀ láforíjì máa sì máa túbá méjèèjì àtọ̀tẹ̀ra wọn ọlọ́run foríjì mi gbọ́lọ̀ ẹnu mi wà àtúrù ilé máa máa kú òmìnbí àìdá lọ síbi dáadáa practical ni lójúmọ́ kan ní àtàmọ́rọ̀ nínú ẹgbà wá mi sàbẹ̀yìnà mọ́rọ̀ 70 times àbí 100 times ní ojúmọ́ kan èmi àtẹ̀yìntẹ̀ ń gbọ́ mi bọ́ọ̀lù àwọn àti ń ṣe lọ́sẹ̀ kan bá rántí ẹ̀ oṣù kan sárántí ẹ̀ ìdíṣẹ́ ọlọ́run sì sọ pé lójúmọ́ kan tó tó fi kó ọsọ́ pé ṣe bẹ́ẹ̀ tó fi kó láyé ẹni tó lọ́run ti foríjì láyé àtàkì àmì tó sábà bí dé ìdúró ara àwọn ọlọ́run àti ọ̀nà ẹ̀nìyẹn ní ọmọ sáàjọ kárí ẹnì kọ̀ọ̀kan wa kábẹ̀ lọ́run bá ọlọ́run bá tí a máa bẹ̀ ìmọ̀ dẹ́n ti bá ń bẹ̀ lóhùn o wọ̀ láyé ọkọ̀ ayélu mọ́ ọ̀rọ̀ jà tẹ́ ẹ̀ bá wá ń bẹ̀ tí yẹn fẹ̀ mí tẹ̀ kì í dáyàn sófò ọlọ́run kò mọ́ jà wá sófò ṣèdẹ̀kùn fún ọlọ́run ibi tá a mọ̀ àti ibi tá a mọ̀ هذا وصلى الله تعالى بنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم انزل الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعدانا أعداك أعداء الدين اللهم أعنا على ذكرك وشرك وأصل عبادتك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله يظلم العدل والإحسان وإيتاء القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وعلى يهديكم ولذكر الله تعالى افضل والله يعلم ما تصنعون إن صلاتكم الله عليه وسلم